الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقول فور الله سبحانه وتعالى الله باتي أدى أقفون أوني أباتي أوتوجي وسائي lẹ́yìn ìgbà tí ó ti fi ohun ráńpẹ́ pa wá gẹ́gẹ́ bí mo pe ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ibi tí ọlọ́run bá ti ní yá yohannas ó ń pe ọmọ ẹ̀dá ènìyàn ó pe mùsùlùmí ó pe kèfèrí ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tí ò ń ṣe mùsùlùmí gbogbo wa ló pe tí àbá ti wá dá ọlọ́run ọba lóhùn lórí eléyìí gbogbo wa pátápátá ni ọlọ́run bá máa bì gbogbo àwọn tí wọ́n jẹ́ Júù ni kírísítẹ́nì màjúsí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni ọlọ́run bá máa bí kí ni nǹkan tí ọlọ́run bá máa bí wọn ọlọ́run ni ọ̀rọ̀gbọ́dọ̀ rọ́bàkù ẹ̀sìn ọlọ́run yín nípa ìjọsìn ọlọ́run bá máa bí gbogbo ẹ̀dá tó dá pátápátá tòrọ́ lọ́wọ́ ni wà máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun mi ìdáhùn àlùjọ náà àtọ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn fún ìdí méjì bí ó ṣe pé kí wọ́n lè máa sin èmi ọlọ́run ọba ìjọsìn lọ́lọ́run ọba torí ẹ̀dẹ́ nìyàn ló dá àlùjọ nù tí àbá ti wá ṣe ọlọ́run ọba máa bí gbogbo wa wa'budu rabbakum ẹ máa sin lọ́run ọba yín alladhi khalaqakum ọba tó ṣe pé òun ló dá yín walladhina min qablikum òun náà ló dá àwọn tí wọ́n ti lọ ṣáájú yín la'allakum tattaqun tẹ bá ti ń sin náà bó ṣe yẹ kẹ́ ẹ sìn á sábàbí takuwa á sábàbí kẹlẹ̀ fáyọ̀ lọ́wọ́ ọba. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní máa sẹ́mi àbí nínú àwọn Jíù àbí Yahudi yóò àwọn Nasọ̀rọ̀ nìyí. Bóyá Jíù ni, bóyá bóyá ó gbọ́ nípa èmi ànábì sallallahu alaihi wasallam thumma lam yu'min bima ji'tu bihi lẹ́yìn ìgbà tó ti wá gbọ́ nípa èmi ànábì sallallahu alaihi wasallam ohun tí ọlọ́run bá wá fi rán kò wá gbàgbọ́ illa kana min ashabin nar ànábì sallallahu alaihi ní àyàfi kíru ẹni bẹ́ẹ̀ kò ọmọ náà ọlọ́run bá yawaddu alladhina kafaru law kanu muslimin ọlọ́run ní tó bá di ọjọ́ gbèndé àlìkíyàmọ̀ yawaddu alladhina kafaru àwọn tí wọ́n ṣe kèfèrí yẹn wọ́n á máa gbẹ̀ngbẹ́ wọ́n á máa kábàámọ̀ pé á law kanu muslimin kò bá máa dá o káláwa náà lọ jẹ́ mùsùlùmí ni àbámọ̀ sì ni ọlọ́run ní wàlá tahina manas ọmọ ẹ̀dẹ́ èèyàn máa kábàámọ̀ ní ọjọ́ tí àbámọ̀ ò ní bá mọ́ àbámọ̀ ò ní ṣèyàn láǹfààní jọ gbẹ̀ngẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́run ni hátá ìdàjà àhàdáhùmọ̀ ìmọ̀ọ́tì ọlọ́run ní àwọn ènìyàn wọ́n wà lórí pé wọn ò gbọ́rọ̀ sọ́lọ̀ wọn ọba lẹ́nu wọn ò fi ṣe sí wọn wọn ò fi tẹ̀lé sànọ́bì Muhammad sallallahu alaihi wasallam tí kú bá wá dé báyìí nìkan nu wọn qala rabbi irji'un àwa máa kígbe pé wọ́n ọlọ́run mi irji'uni ẹ dá mi padà ẹ dá mi padà sílé ayé nígbà tó bẹ̀ẹ́dẹ́ yẹn bá bá rẹ̀ nù sáré tán a máa ní ẹ dá mi padà torí pé kò ṣiṣẹ́ dáadáa máa kọ́ dàmọ̀tì náà sí kò tí nǹkan síwájú ọlọ́run sì ti sọ pé wà má tó kọ́ di múlì àwòfóṣe kó mìíràn ọ̀yìn gbogbo tẹ bá ti síwájú fúnra yín nínú dáadáa tajiduhu inda Allah ẹ máa bá pàdé lọ́dọ̀ lọ́wọ́ bá huwa khayran wa a'zama ajra òun tẹ bá ti síwájú ọlọ́run òun ló lóore tí ládẹ sì máa pọ̀ ṣùgbọ́n mẹ̀ẹ́dẹ́yàn tí ò ti dáadáa síwájú ó ní yaqulu ya laitani qaddamtu li ọmọ ẹ̀dẹ́yàn máa gbé kajẹ ya laitani. egbe mi o ó máa ṣe mi o máa kọ́ dáàbò lè háyà sí á mi ti nǹkan síwájú fún ẹ̀mí ara mi ọlọ́run ni ọmọ ẹ̀dẹ́ yìí a máa sọ wípé ẹ dá mi padà làálì ha fi máa tàrọ̀tù gbogbo ohun tí mi ń ṣe tẹ́lẹ̀ mo fẹ́ padà sílé ayé lọ máa ṣe ọlọ́run bá wa sọ wípé kalimatun huwa gbogbo ilé ìtọ́rọ ẹ̀dẹ́yàn sọ yìí ọ̀rọ̀ lásán ni asọ́jẹ ni ọ̀rọ̀ tí ò wúlò wà mí wọ̀rọ̀ ihe baruzakhol ọlọ́run ní gàgà ó ti wà láàrin àwọn àtìlé ayé ìlà yawmi yub'athun títí di ọjọ́ ẹ̀san ọjọ́ tí ọlọ́ba máa gbé kó wá dìde gàgà ti wà ló fi jẹ́ pé chance ẹ̀yọ ta ní òun náà lè lè ká lò tọ́lọ̀ bá torí ẹ̀dá wa àyàfi ká mójútó gbogbo tó dẹ̀ máa jẹ́ kí nǹkan tí ọlọ́run bá torí ẹ̀dá wa rọrùn ọlọ́run bá ti ṣe fún wa alladhi ja'ala lakumul arda firasha ó ṣe ilẹ̀ fún wa ní tó jẹ́ pé a lè rìn lórí ẹ̀ ó tẹ̀ bí bẹ́ẹ̀dì ni ẹ fẹ́ lọ láti ibì kan síbì kan láti wá jíjẹ mímu ọlọ́run ti fi ṣe rọrùn wàsàmà àbínáà ọlọ́run bá wa ta sọ́mọ̀ ó ta bòyí lórí gẹ́gẹ́ bí kánópì oorun ọbẹ̀ ọlọ́run bá ṣe ní déédéé tí òbí ṣe yín léṣe ojú ṣe ní lè ta bayé lára mu wà á ń zala mina sàmà ìmọ̀ à ọlọ́run tún wá ń sọ òjò kalẹ̀ fún yín láti sọ́mà ni wà á ń zala mina sàmà ìmọ̀ àǹfà mina sàmọ̀rọ̀ ti rí látàrí òjò tọ́lọ́ wá ń sọ kalẹ̀ ó wá ń ó yọ jáde fún yín bẹ́ẹ̀ fàlẹ́ àtẹ̀jẹ́ àìlùdílá yà dáadáa ọlọ́run tó ṣe gbogbo ilé fún yín nìkan ní kẹ́ máa fi ẹ gbọ́dọ̀ bá wórogún o wà á ń tún ta àlẹ́múùn nígbà tẹ́yìn náà mọ fọ́nà ọba òdòrógún ọba tí òdòrógún tí olọ́ba kan ni kò fẹ́yàwó kò níyàwó kò bímọ èsì tó fẹ́ fi ṣe kò ní bùkátà sí ó wà lọ́kọ̀ níyì ọba tó rọrọ ni wàhùwà yóò fi mọ́ọ̀tà ọba tó máa di gbogbo òkú dìde yìí. sòkòlò fi wá ṣe kò gbé dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ká mójútó ìsinmi wọn bá òótọ́ náà bá torí ẹ̀dá wa ní kọ́bìlì àyíyá àti ìyá àhàdá ọmọlẹ́mọ́wùt ṣáàjú kíkú tó dé wá bá wa ikú tá ti ń sọ yìí ọlọ́run ni wàhálà yá àti ìyá náhùn bàtẹ́tẹ̀ wàhùn láyà ṣọ́rọ́ọ̀nù ọlọ́run ni ikú máa dé wá bá wọn lójijì o nígbà tó lè dé ní fura nígbà ní ní fún ìgbà yẹn ni ikú máa dé kọ́lọ́ ń jẹ́ kíkú kó ka iṣẹ́ olóore mọ́ wa lọ́wọ́ kọ́lọ́ ń fi iṣẹ́ olóore kó fi ràn wá lọ́rùn torí ń tẹ̀yàn bá ń ṣe òun náà ni ikú máa ká mọ́yàn lọ́wọ́ kọ́lọ́ kó jẹ́ kí dáadáa kó gbẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين Private YouTube. You can...